ẹ rí ọmọ kékeré tó jẹ́ pé kò lágbára àti gbààwẹ̀ nítorí pé ọmọ kékeré ni àwọn àlùfáà ní ká má tó láṣẹ rẹ̀ gbààwẹ̀ o àwẹ̀ ọ̀dọ̀ràn àyàn lérí ẹ̀ o ó dìgbà tó bá bàlágà ó dìgbà tó bá mature ó dìgbà tó bá di ẹni tí ó ti dàgbà ìgbà wo ni àwẹ̀ di dandan lérí ọmọ tá sílé lọ́kùnrin lóbìnrin wọn nígbà tá a bá ti rí ọ̀kan mí ní àlàmátìlẹ̀ bòlóòkù nínú àwọn àmì tá a fi mọ̀ pé ọmọ yìí ti bàlágà ó ti dàgbà ó ti tó gbààwẹ̀ alákọ̀ọ́kọ́ náà àwọn àmì òun náà ni pé tí ọmọ wa bá ti pé fifteen years ó ti dandan kó gbààwẹ̀ ó ti di dandan kó gbààwẹ̀ àbọ̀mọ̀ yìí lọ́kùnrin yìí ti ń lálàá yìí ti ń da mm-hmm. ọmọkùnrin àbí mọ̀nì ẹlẹ́ẹ̀kejì òun náà ni eh, ọmọ tí ó ti ń lálàá tó ti ń da nǹkan ọmọkùnrin sára tí wọ́n ń pè ní mani àtọ̀ lẹ́yìn náà ọmọ tó ti nírun lábẹ́ lọ́kùnrin lóbìnrin ó ti bàlágà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ọmọ tí ti ń ṣe nǹkan oṣù lóbìnrin ó ti bàlágà tọkàn bá ti ṣẹlẹ̀ sọmọ wa nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ọmọ yẹn ti tó gbà àwẹ̀ tí ọba gbà àwẹ̀ táwo òbí bá ń wòran àwa àti ẹ̀ láàjọ rojọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run fún un ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó fi ṣeré ṣé ò tí ì tó ẹ̀sìn ti di ọ̀nà yàn lérí ẹ̀ tó bá ti bàlágà ẹni bá wà fọmọ rẹ̀ lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta al-isti'dadul khayri ẹlẹ́ẹ̀kẹta al-isti'dadul khayri nínú àwọn ìgbáradì wa ká gbáradì fún ọ̀dà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-isti'dadul khayri ká gbáradì fún ìnáwó olóore nínú Ramadan ká máa ká máa palẹ̀ mọ́ ká máa ya àwọn owó ńláńlá sọ́tọ̀ nínú àwọn owó wa tọ́lọ́run fún wa ká fi ra àlìjánná fúnra wa ká tó jáde láyé nínú Ramadan lẹ́yìn máa ń ṣoore nínú Ramadan òun náà ni láadáa nínú Ramadan òun náà ni sàárà ni ọlá jùlọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni afdolu sadaqati sadaqatun fi Ramadan sàárà tó lọ́lá jù téèyàn ó rí láadáa tó pọ̀ gbàǹbẹ̀ òun náà ni sàárà téèyàn bá ń ṣe nínú Ramadan afa wa afawa abdullahi ibn abbas nígbà tí ń ròyìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní káàna nabiyu ajiwada nas ó là nabi lọ nígbà tí ń ròyìn anabi ó ní káàna nabiyu sallallahu káàna nabiyu sallallahu alaihi wa sallam ajiwada nas afawa abdullahi ibn abbas nígbà tí ń ròyìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní káàna nabiyu sallallahu alaihi wa sallam ajiwada nas ó ní anabi ni ima ń tọrẹ jùlọ nínú gbogbo àwọn èèyàn tó ń bẹ láyé wa ajiwada ma yakunu fi ramadan tó bá wá dínú ramadan ọrẹ rẹ̀ tún máa ń lé kan tó bá tún wá dínú ramadan ọrẹ rẹ̀ tún máa ń pọ̀ sí wa kana ajiwada bil khairi min ar-rihil mursala wọ́n ní anabi tọrẹ ju atẹ́gùn tí máa ń ya wọlé wa lọ atẹ́gùn àgàn tí máa ń ya wọlé báwọn atẹ́gùn sì máa ń ya wọlé gbogbo àwọn èèyàn wọ́n ní ọrẹ anabi máa ń wọlé àwọn èèyàn ju atẹ́gùn yẹn lọ rọwá olùbọ́kárì afọwọ́ Bukhari lọ́gbà wa nídìí bẹ́ẹ̀ gbogbo àwa alárìsìkì gbogbo àwa tọ́lọ́nkẹ́ ká máa gbáradì fún ìnáwó nínú Ramadan láti fi wá ojú rere Ọlọ́run ọba àwa bẹ Ọlọ́run ọba aláàánú Ramadan náà ní ń bọ̀ yìí ẹ eh, Ọlọ́run mọ́sàjọ́ bá wa láyé o ẹlòmíì Ramadan àti ẹ̀ ti tán òun náà sì máa palẹ̀ mọ́ Ọlọ́run máa fi wá sínú wọn kọ́lọ́run wá gba lẹ́sìn fún wa àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní nípa àwẹ̀ àtàwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa àwẹ̀ a máa ṣàlàyé níjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.